ṣe é rágbò yìí ó ń ṣiṣẹ́ fún ibà orí fífọ́ ara ríro kò sí nǹkan tí òun ti ṣiṣẹ́ fún ah! ṣe é rí bàbá bá rí ẹ̀ ó máa gbé yín tàbáyé ṣe é rí ilé tó ga jù cocoa house kó ga jù cocoa house lọ tó bá jábọ́ tọrùn ẹ̀ bá kán sí méjì tẹ bá ti kàgbé sí lẹ́nu ọrùn ẹ̀ máa straight padà. Eh, eh. ọ̀rọ̀ bá jáwọ́ látòrí cocoa house àbí nẹ́ẹ̀tì nǹkan. ṣe rí kéèyàn máa jalè kó jí owó yín kó ti tó bí ọ̀sẹ̀ bíi oṣù bíi mẹ́rin tó ti jí hmm. tẹ bá mu àgbo yìí ẹ wọn máa dáwọ yín padà fún yín. ọyá ọyá máa ṣiṣẹ́ fún ọ̀páyìn àti arúmọléegun tí mo ló ń ṣe mí. agbo yìí iṣẹ́ burúkú ló ń ṣe bó ṣe wà yìí. two thousand ṣáàlẹ̀ pé. two thousand ni ògbọ̀n tẹ bá ní ìkọ̀tẹ́lẹ̀ tẹ̀lé ilé lórí tó dàgbé yìí. ó máa gbé yín tura àbáyé agbé yín débẹ̀. <laughs> gbogbo ọ̀páyìn. ẹ wá sà bólógùn ṣe bí ẹ sá. kó má kàn yín lẹ́nu. ṣé àgbótọ́ ní gbóhùn ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó kálẹ̀ yìí. ẹ àgbóná ṣẹlẹ̀ ń sẹ́yìn náà ni. Ah, ẹ̀gbọ́n ti gbá yín o tí gbọ́n pa àyìnkẹ́ alágbò ni. àyìnkẹ́ alágbò. irọ́ o. ṣebí ọ̀pẹ́yìn àti jẹ̀dí nìkan lẹ́ni bó ṣe ń. màá fún yín nọ́mbà wọn. sẹ́lẹ̀ rú àgbo agbára àgbo. àgbo làyìnkẹ́ fi ń ṣèwòsàn kárí ayé gbogbo ẹ̀yin tó ń bẹ nílùú ọba. ìrọ̀rùn ti dé gbogbo ẹni tó ní rheumatism àròmọlé egun tó ń da ẹ̀ láàmú lóríkèéríkèé ara infection ìwọ́ kọ́ ni gbogbo ẹ̀yin tí jẹ̀díjẹ̀dí ọ̀pá yìí ń dà láàmú àtẹ̀yìn tẹ́ ní high blood pressure gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ ní womb blockage ẹ má wulẹ̀ dààmú jìnnà ọ̀dọ̀ àyìnkẹ́ alágbo LSC ní kẹ́ ẹ máa bọ̀ torí pé àwọn gangan ló ń fi tewétegbò sọmọ aráyé lóore ẹ lè pe àyìnkẹ́ alágbo direct sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí plus one four six three two five three two double zero three ẹ sì tún lè kàn sí American ambassador wa ti Àyìnkẹ́ Alágbo LLC ìyẹn ọ̀túnba Akínfẹ́mi Akínáyàjọ́ tàbí kí ẹ DM wa lórí Instagram ìyẹn lórí ìrìnàjò kádàrá tẹlifíṣàn tàbí plus one three one seven nine eight five seven five seven four.